ewé ìjìnrìn pẹ̀lú ìkódẹ ìkódìdẹrẹ́ kan ẹyin adìyẹ ìbílẹ̀ mẹ́wàá iyọ̀ ọbẹ̀ salt iyọ̀ ọbẹ̀ díẹ̀ ìkarahun ìgbín mẹ́wàá odidi atare kan á jó papọ̀ tá a bá ti jó papọ̀ ẹ máa fi warm water ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ àwọn tó bá máa mọ tí ó lè máa lọ fọtí lò ó but omi tó lọ́wọ́rọ́wọ́ mu water ni kò máa fi lò ó iṣẹ́ wo ló ń ṣe tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn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 tó ti ń dá láàmú kò ní lè ṣe déédé pẹ̀lú obìnrin mọ́ nínú ayé kó tó gbẹ́nu sí nǹkan ọmọkùnrin tó wọlé yóò ti dàtẹ́wọ́ ẹ̀ lẹ̀ kó nǹkan ọmọkùnrin ò ní lè mọ́ kò ní sí wọ́n ti ń lò ní evil word abẹ́ lomi wọ́n fi pọ́níṣẹ̀ wọ́n mú nǹkan ọmọkùnrin ìyàwó ẹ̀ lè mú girlfriend ẹ̀ lè mú ẹlòmí dẹ̀ ní àwọn ẹbí àbárà àbọ̀ rẹ̀ tí wọ́n rí pé bó ṣe náwó pé wọ́n ń bínú ẹ̀ wọ́n lè mú nǹkan ọmọkùnrin torí wọ́n mọ̀ pé enjoyment wà lára kíní ẹ̀ àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa fi ń pọ́níṣì èèyàn so ibi tá a ti lọ nìyẹn so ẹ gbìyànjú ẹ wọ́sọ̀pọ̀ àbíkẹ́ kọ́ńtàtù àwa nàìjíríà báyìí báyìí níbẹ̀ jù lẹ́kí ní mádàgbà ẹ̀yìn òkè ògùn Lagos ibẹ̀ làwọn ẹni tó bá fẹ́ rí wa a lè bá yín ṣe aláwọn pákéjì tó ń bá mú nǹkan ọmọkùnrin mo ti sọ fún yín tó ń bá mú nǹkan ọmọkùnrin ọ̀tọ̀ ni tí wọn bá nídìí manpower bóyá ẹ̀jẹ̀ ò flow débi nǹkan ọmọkùnrin ẹ̀ mọ́ dáadáa àbí pé ó ti weak àbí pé bóyá aróbùsà ń da aláàmù ìdákọ́lẹ̀ ń da aláàmù ọ̀tọ̀ àmọ́ àwọn nǹkan tèmi máa ń kọ yín mo máa ń jẹ́ kó gbé gbogbo ẹ̀ ló máa gbé irú èyí tí mo sọ yín sí kò bá jalè lónìí kò bá yẹ kó tirẹ̀ nǹkan ọmọkùnrin kò bá yẹ pé wọ́n mú ni kò bá jẹ́ aróbùsà ni kò bá jẹ́ àdákọ́lẹ̀ ni gbogbo ẹ̀mí léyìí tí mo kọ yín ló ń ṣiṣẹ́ fún tested and confirmed bí ìsínì ńlá ìtàhálà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ni bí wàá ṣe máa lónìí ẹ máa lò síbì kan láàárọ̀ síbì kan lálẹ́ àbí ìlàjì síbì jẹun láàárọ̀ ìlàjì síbì jẹun lálẹ́ tó bá ku two hours àbí three hours tó fẹ́ súnmọ́ ìyàwó ẹ àbóbìnrin yẹn ìyàwó ẹ lèmi mọ̀ so kó ṣe kí ni kó tún lo ìlàjì síbi ìjẹun bí sínú láì tààlà ẹ wọ́sọ̀ fún wa àríkẹ́ kọ́ńtàtì wa a wà ní màdàgbà ìlú ìbẹ̀jùlẹ̀ kí òkè ògùn yes Lagos ẹ̀pẹ́ expressway ẹgẹ́ ti alal powder kì í ṣe oṣólẹ̀ kì í ṣe ìyọnu kì í ṣe ìmùlẹ̀ àgbà kì í ṣe ẹ̀bẹ̀ àgbà ò bẹ́ anybody tó bá ń lo powder wàyí tọ́wọ́ ẹ̀ bá tẹ̀ kan nínú àwọn powder wàyí monitoring spirit ò ní rí ẹ mọ́ wà wá máa rógo ẹ̀lò inú ẹ̀ á dùn àyọ̀ ẹ̀ á máa kún òun forí kókó alátakò ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun á dùn òun gbàgbé kì í ṣe ẹ̀bẹ̀ àgbà kì í ṣe ẹ̀bẹ̀ kíní anybody ẹ̀ tó ń bẹ́ náà kì í ẹ gẹ́ẹ̀tì virgin olive oil àti black seed oil kò ṣe má nílé òun láti ni ẹ bá wa rà á ń ta a ní powder black seed oil a ní powder black seed a dẹ̀ ní oil ẹ̀ ọ́ìlì ẹ̀ ní virgin olive oil ní sage seitun àwa la ní ẹ kọ́ńtàtì wa fún òun láti nílé ni ẹni tó ní diabetes àbí tó ń wojú ọlọ́wọ́n bá fọ́mọ a ní special package tá à ń ṣe fún wọn àwọn product wa ní bulldozer caterpillar transformer memory booster bẹ́ẹ̀ ni lórí èyíkéyìí ìpèníjà a ní miracle leaves ẹsẹ̀ wú ni wọ́n tàyàn lọ́fàfà tó ti pẹ́ lára all in one ní prevention ní treatment ní cure ní ó lágbára púpọ̀ jù ẹ wọ́sọ̀pọ̀ wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ẹ wo àwọn product wa lóríṣiríṣi èyíkéyìí nínú ìpèníjà ètò àwẹ̀ wà tó lẹ̀ jìtì ètò sàárà wà tó lẹ̀ jìtì bẹ́ẹ̀ ni ètò àdúrà wà tó lẹ̀ jí ti àwọn alápàdà wà ẹ̀mí òkùnkùn dà láàmú ni kíníkan kíníkan ni ó wà lókè òkun ó ń ṣe kíníkan wọ́n ń dà láàmú ni ẹ kọ́ńtàtì global dialogue dúkúrò là tọrọ ẹ bá gba odidi àdúrà alukuriani ètò àdúrà wà fún ẹ tó bá dẹ̀ nídìí pé fẹ́ hàn tú à hàn tú kò sí nǹkan tẹ́ ń fẹ́ lórí spiritual and natural ẹ kọ́ńtàtì global dialogue dúkúrò light and spiritual department à hàn tú odidi alukuriani lẹ́fẹ́ ni ẹ ń fẹ́ yálà tìfù ni ẹ fẹ́ sàwákà ni ẹ fẹ́ sọ́dọ̀tò káfí ni ẹ fẹ́ sẹ̀fí ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tú so kò sí ẹnu ọ̀dọ̀ ẹbẹ̀ wá ń ṣe ẹbẹ̀ wá ń ṣe right way lẹ́wà àwa ò ní fìtọ̀ fọ̀gbẹ́ bí í sí ní láì tààlà àdẹ ní sick refuge fún yín láti evil world ogun tó bá ti ṣẹ́ nínú ìgbésí ayé yín kò ní gbérí mọ́ o ìbẹ̀jú lẹ́kí la wà bá a ṣe wà nàìjíríà wà Lagos state ẹ wọ́sọ̀pọ̀ àbí kẹ pè wá àwa máa dá yín lóhùn àkínfẹ̀yàn ṣe fáàrí látúzà kúà ń fúsàkùn wà alámù bímọ ní ntakọ̀ àpérà wa ní nǹkan o ọlọ́run ọba nìkan ìnàlì ìsátàlì láì jẹmíà gbogbo agbára ọlọ́run ọba lónìí o má sálàmù ẹ̀ lálẹ́ kọ́ ẹ̀ ẹ fi fídíò yìí ránṣẹ́.